ẹkọrùn ó tì mọ́ wa gbogbo ẹ̀yin ẹ̀mí tí a wá tì nínú olódùmarè tí a kò rí ẹ̀yin májẹ̀mú tó lòdì sí ògùn Ọlọ́run ẹ̀yin agbára tí ń fa ìgbà ẹni gùn lórúkọ Jésù ó yá ẹ ṣíwọ́ mo ní ẹ ṣíwọ́ níbikíbi tí ẹ lè pàgọ́ sí a dè yín ní ìgbèkùn lónìí lórúkọ Jésù ọ̀run kó dè yín ní ìgbèkùn a sọ yín di aláìlágbára ẹ di aláìlágbára ẹ̀yin ìjọba siniwọnú àdúrà ẹ̀yin májẹ̀mú no lórúkọ Jésù Kristi iṣẹ́ yín parí lónìí ẹ̀mí mímọ́ ó yá kó wá jọba alágbàwí wá jọba ọlọ́run ọ̀rọ̀ wá ṣiṣẹ́ ògo ni forúkọ mọ́ yín gbogbo àwọn tẹ́ tún létò fún olúwa ẹ mú wọn wá àwa tá a ti wà níbí jẹ́ kí bùkún wa ó tẹ̀ wá lọ́wọ́ mo fi ara mi sábẹ́ àgbélébùú lórúkọ Jésù Olúwa fi mí pamọ́ gbogbo ohun tó so mọ́ mi lórúkọ Jésù Olúwa fi pamọ́ ẹ̀jẹ̀ Jésù kó máa ṣàn lórí mi iná ẹ̀mí mímọ́ kó máa jó yín nìkan agbára ọ̀rọ̀ látòdì ọ̀run wá Olúwa sọ jáde ọkàn gbogbo tó wà níbí lórúkọ Jésù Olúwa wa pàdé Olúwa bá wa pàdé fi ọ̀rọ̀ tún wa ṣe fi ọ̀rọ̀ wẹ̀ wá mọ́ fi ọ̀rọ̀ dá wa láre fi ọ̀rọ̀ ṣe wá pé fi ọ̀rọ̀ mú wa wọnú ìbùkún lọ káyé wa má ṣe rí bákan náà mọ́ ògo ni forúkọ mọ́ yín pípàdé yìí tó parí kò pọ̀jù fún ìwọ ọlọ́run tí gbogbo wa tó wà níbí bá ní ẹ̀rí méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin o lè ṣe jù bẹ́ẹ̀ lọ olúwa wá ṣe é olúwa wá ṣe é jẹ́rìí ara rẹ̀ ògo ni forúkọ mímọ́ yìí jésù kristi olúwa wa ṣàwérà. Covenant keeping God. There is no one like you, Alpha Omega. There is no one like you, commands, covenant keeping God. There is no one like you. I ṣe láṣẹ pé o. ìwọ tó bá gbàgbọ́. ẹ ti ń ṣiṣẹ́ ìbọn láyé máa bàbá ṣe láṣẹ pé. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. ó ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. sọ̀rọ̀ sókè. gbàdúrà tó bá tó ṣe sùn ẹ̀sùn yìí ara jáwọ́ ẹ̀ lára ẹ̀ orí pápá la wà yìí o a sì inú ṣọ́ọ̀ṣì o ìpàdé inú ṣọ́ọ̀ṣì yàtọ̀ sí kíkà gbangba hallelujah hallelujah a ti wá ìṣìníyà olúwa wà nílé àti ẹ̀kọ́ ayé àti àwọn tó dẹ̀ tó sínú rẹ̀. bàbá mi lónìí lẹ̀ màrìmá lórí sátani mọ̀ pé àwọn kan máa sọ pé wọ́n ti kọjá àyè wọn wọ́n ní ìsọ́pù àánú ṣọ́ọ̀ṣì àníbò náà ṣe ṣe wọ́n ti wá pàtà. mi lórí rẹ̀ sọ̀rọ̀ sókè lórí sátani mo ní bàbá mi lórí rẹ̀ sá bàbá mi lórí rẹ̀ o lórí sátani o bàbá mi lórí rẹ̀ o orin tí mo bọ́ tẹ̀ lórí Sátánì o lórí Sátánì bàbá mi lórí ẹ̀sẹ̀ òmò obìnrin tó yọ lórí Sátánì kò tí èyí Sátánì o. Mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ gbogbo agbára tó lọ ń gbé gbèdéke lẹ́yìn àjọ ayé rẹ. Pé ò lè kọjá ibi tó wà yẹn. Lórúkọ Jésù Kristì gbogbo irú agbára bẹ́ẹ̀ kan ṣí ń bì í. Mo tún sọ lẹ́ẹ̀kẹ́ gẹ́gẹ́ ọmọ ọba. Mo ní gbogbo agbára tó ní tóòpù lọ̀rọ̀ rẹ kàn. Pé ò lè kọjá lọ.

wọ́n pe orúkọ Jésù tó Olúwa rán ọ̀rọ̀ àyànfẹ́ yìí lálẹ́ ìta rán ọ̀rọ̀ tiẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ gan tí ó gbé ògo jáde nínú ayé rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tí ó fi ògo hàn nínú ayé rẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ tí ó mú kí gbogbo ayé ó gbé ọ̀gá Olúwa rán sí lónìí ẹgbẹ́. you Can we have that one? my one. Not my my one. lónìí. ọ̀rọ̀ tí ó tẹ̀ ọ́ síwájú tí ó gbé ọ lójú kan ọ̀run kò sọ sí ọ. etí rẹ ò ní di nínú ìtàkùn ojú rẹ ò ní fọ́ gbogbo ẹ̀mí dití dití ẹ̀mí adití ẹ̀mí ráyè ráyè ẹ̀mí tí kì í jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run wọnú ọkàn ẹni ẹ̀mí tí mú ní gbọ́ tí kì í mú ní gbà lórí ayé ìwà àyànfẹ́ yẹn mo gbèdè olúwa kó gbèdè agbára ọ̀gá ògbó kó sọ̀kalẹ̀ mọ́ ọ̀rọ̀ tiẹ̀ ó yá bá wà láṣeyọrí ló jẹ́ bẹ́ẹ̀ ni yóò rí o Jésù Olúwa wa. Shall we be seated? The Lord Once again, I want to say thank you to the Almighty God who have given me the privilege to be here ẹ sọ pé olúwa ẹ ṣé ọlọ́run alágbára tó fún mi ní oore ọ̀fẹ́ láti wà níbí. Bible say man cannot receive anything except to be given from God. Bíbélì wípé kò sẹ́ni tó lè rí ohunkóhun gbà bí kò ṣe pé a fi fún láti ọ̀run wá. If the Lord did not ordain any movement it is impossible for a man. Ọba tí ọba kọ ìrìn àjò kò sí ẹni tó lè ṣe ìdóòrò ìrìn àjò kankan. Exactly the Lord the Lord mighty God be glorified in the name of Jesus. Amen. Orúkọ olúwa tó jẹ́ oní orúkọ Jésù. Once again I'm saying. Uh, Thank you to daddy and mommy once again. Lẹ́ẹ̀kan sí mo sọ pé dádì fún mi ẹ ṣé. And all the fathers and mothers in the house. Àti tí ó wà ní lórí and everyone here present. Àti gbogbo àwa tí àwọn níwájú níbí yìí. I pray that the almighty God will bless us again tonight. Mo gbàdúrà pé Ọlọ́run alágbára yóò tún bùkún fún wa lẹ́ẹ̀kan sí ní àṣálẹ́ yìí. And our life shall never remain the same. Ayé wa kò sì ní wà bákan náà mọ́. Sọ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé ayé ò ní rí bákan náà mọ́. Ayé mi kò ní rí bákan náà mọ́. Wàá lọ láti inú ògòdé nù. Wàá lọ láti inú ògòdé nù. Proverbs chapter four verse eighteen say the path of the righteous. Kí ló ló ṣe? Who is going to read it for us? Um, the path of the righteous. Yes. Tó ń tàn síwájú àti síwájú títí di ọ̀sán gangan mo sọ tẹ́lẹ̀ sínú ayé rẹ àní òní wà lójútùú ó ń lọ láti inú ògòdè inú ògòdè kò ní ṣe lẹ́kùn tó wà báyìí tó tiẹ̀ rò kó ti àráyè agbára ọlọ́run á gbé ẹ síwájú ìwọ tó tiẹ̀ nírètí lórúkọ jésù agbára ọ̀rọ̀ yóò tì ọ́ síwájú ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ fún pétérù yóò ṣe bẹ́ẹ̀ fún ìyẹn ìrètí ọ̀tá lórí rẹ yóò dà sí mo tún wí lẹ́ẹ̀kan sí mo ní ayé rẹ ò ní lọ bí èṣù ti kàn wọ́n yìí mo ní ayé rẹ ò ní lọ bí èṣù ti kọ̀wé rẹ̀ bí ọlọ́run ti kọ̀wé rẹ̀ bẹ́ẹ̀ ni ayé rẹ ò lọ ṣàmì dáadáa ṣàmì dáadáa so shall it be amen. Let me say one thing again before I proceed. Ẹ jẹ́ kí n tún sáré sọ nípa kí n tó tẹ̀síwájú. In a gathering like this. Nínú ìpéjọpọ̀ bíi irú èyí. Three or four things are expected. Ohun mẹ́ta tàbí mẹ́rin kan ni a máa ń retí. Where God is present ni mo sọ. Níbikíbi tí Ọlọ́run ìwàláyé Ọlọ́run bá wà. Níbi tí Ọlọ́run bá wà tí Ọlọ́run ti ń jọba. We expect three or four things. A máa ń retí nǹkan mẹ́ta tàbí mẹ́rin. The first of it all is the encounter. Ohun àkọ́kọ́ ni ìbápàdé. An encounter. Ìbápàdé. In other words, what you have not heard before. Èyí tó túmọ̀ sí pé ohun tí ò tí ì tẹ́lẹ̀ rí. What you have not seen before. Ohun tí ò tí rí tẹ́lẹ̀ rí. What has never crossed your mind before. Ohun tí ò tẹ̀ tí kọjá sínú ọkàn rẹ tẹ́lẹ̀ rí. Possibility of receiving it in a gathering in the presence of God like this is possible. Nípa pípéjọpọ̀ síwájú Ọlọ́run bí irú èyí, ó ṣeé kó rí kó rí gbà. Number two. Ẹlẹ́ẹ̀kejì. Transformation. Ìyípadà. When we are gathered like this. Nígbà tí a bá kóra jọ pọ̀ bí eléyìí. Where children of God are gathered like this. Níbi tí àwọn ọmọ Ọlọ́run bá kóra jọ pọ̀ bí eléyìí. God has ordained it that lives be transformed. Ọlọ́run ti ó ti yàn wípé àwọn ayé kan yóò gbà ìyípadà. Ó ti ṣètò rẹ̀ pé a ó yí àwọn ayé kan padà. So it is possible you you you receive a transformation. Ó ṣeé ṣe kí o gba ìyípadà. When Jesus and the three disciples went to the Mount of Transfiguration, nígbà tí Jésù àtàwọn ọmọ ẹ̀yìn rẹ̀ mẹ́ta lọ sí orí òkè ìpaláradà. They were transformed. Wọ́n àwọn wọ́n ní ìparadà. So as we are gathered here. Bí a ṣe wà níbí. The Lord expected you to be transformed in one way or the other. Ọlọ́run ní ó nírètí wípé kí ayé ayé rẹ padà ní You may have been a sinner before. O lè ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ rí. God is expecting that you are transformed to be a saint. Ọlọ́run retí pé kí a ọ padà kí o sì di ẹni mímọ́. You may be dwelling in one sickness or the other. O lè máa gbé nínú àìsàn kan tàbí òmíràn tẹ̀lé. God expects you to be transformed into another level. Ọlọ́run retí wípé kó o ní ìyípadà sí ìgbé ayé mìíràn. So it is the expectation of God. Ìrètí Ọlọ́run wà ní pé. That she receive an encounter. Tí o ní ìbápadò. That we are transformed. Tí a ní ìyípadà. And the third one. Àti ẹ̀kẹta. Is signs and wonders. Ó ní iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu. The bible said these signs shall follow them that believe. Bíbélì wípé àmì wọ̀nyí ni yóò máa bá àwọn tí ó gbà ìgbà lọ. Many people think that the signs and wonders are for the times of the old. Ọ̀pọ̀lọpọ̀ rò wípé iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu ti àtijọ́ ló jẹ́. Beloved of the Lord. Ìyára nínú Olúwa. Can I tell you? Ṣé kì í sọ fún yín? Jesus today. Jésù lónìí. Jesus yesterday, today and forever. Jésù ọ̀kan ni lánàá lónìí àti títí ayé. Jesus in the time of the old. Jésù ní ìgbàanì. Is still the Jesus of today. Òun náà ṣe Jésù sísìn. The way you walk before him. Ọ̀nà tó tó ṣe ń gbà ní iwájú. Determine how he walks with you. Òun ni ọ̀nà tí ó bá ìdí tí ó fi bá ọ̀run. You and I we are entitled to signs and wonder. Àti ẹnu àti ìwọlá lẹ́tọ̀ọ́. So it is possible that you receive an encounter. Ó ṣeé ṣe kó o ní ìgbà pàdé. It is possible to receive a transformation. Ó ṣeé ṣe kó o ní ìyípadà. and it is possible you are endowed with signs and wonders. ó sì ṣeé ṣe ká da iṣẹ́ àmì iṣẹ́ ìwọ̀n. you can even have the three of them. ó sì lé ní mẹ́tẹ̀ẹ̀ta. if you are so blessed. bí ọlọ́run bá bùkún. I pray for you. Before this meeting ends, you shall be endowed with all of them in the name of Jesus. I know you have been experiencing God. You will experience Him the more, even in the remaining part of this meeting, in the name of Jesus. So I want you to be desperate. There are two sets of people that comes into a meeting like this. Irúfẹ́ àwọn ènìyàn méjì ló máa wá sí ìpàdé bí eléyìí. We have spectators. A ní àwọn tó wá wòran. People just want to come and see what they are doing. Àwọn kan wá wo tí àwọn èèyàn ṣe ni. Are they doing anything? Ṣé wọ́n ń ṣe nǹkan kan ṣá? People came to write notes. Àwọn kan wá wọ́n wá kọ̀wé. So that it will be useful for them. Kọ́kọ́ lè ba àwúlò fún wọn. People come to see what is really going on. Àwọn kan sì wá wọ́n wá wọn tó ń lọ lọ́wọ́. They are spectators. Àwọn olùwòran ni wọ́n. And we have the desperate one. A sì ní àwọn olùtara. Who said this day will not go until I receive Àwọn tí wọ́n pinnu rẹ̀ ní ọkàn wọn pé ọjọ́ òní kò ní lọ. People like Jacob. Àwọn ènìyàn bíi People like Esther. Àwọn ènìyàn bíi Esteri. Who says if I perish I perish. Tó sọ pé bí mo bá ṣègbé mo ṣègbé. People like Jacob who said until you bless me I will not leave. Àwọn ènìyàn bíi Jacob tó pé ò bá kú omi mi ò kúrò níbí. Ẹ̀yin ara nínú Olúwa. You must not be here as a spectator. O lè ti wá níbi gẹ́gẹ́ bí olùwòran. You may have come like that o lè ti wá bí bí olùwòran. for being a desperate person. ṣùgbọ́n ní ìtara. because this atmosphere is different. Torí pé ojú ọjọ́ yìí ó yàtọ̀. I see heaven open upon us. Mo rí pé àwọn ṣe wà lórí. And I see heaven open upon us. Mo rí pé àwọn ṣe wà lórí. You better believe the word of God in my mouth. Ó dára kó o gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run wa lòdì. Our father has said it. Bàbá wa ti sọ. And I am a witness. Èmi náà sì jẹ́ ẹlẹ́rìí yẹn. Heaven is open right now. Ọ̀run ti ṣí báyìí. So be desperate to receive from God. Ìwọ náà fi ìtara kó tẹ láti gbà lọ́wọ́ Olúwa. And I know. Mo sì mọ̀ wípé. As your eyes are open. Bí a ti ń ṣí ọ ní ojú. Your ears are open. Tí à àṣì etí rẹ. and your minds are open. tí a sì ṣí ọ ní ọkàn. and clear to the to the to the to the almighty God. tí ò ṣí wọn sí ọlọ́run alágbára. you shall receive your own in the name of Jesus. ó rí tí ẹ gbà ní orúkọ Jésù. quickly turn to Acts chapter twenty verse number thirty-two. ṣí bíbélì rẹ sí ìwé. Acts chapter twenty verse thirty-two. Orí ogún ẹsẹ̀ kẹta ẹsẹ̀ kejì lé ní ọgbọ̀n. God bless you, my sister. Mommy, mommy why are you why, why are you not doing this work she's like ṣé kìí ṣe pé mo ti dàgbà sorry I, I, i'm challenging you but i have to God bless you Acts chapter twenty verse thirty-two. Can you use the microphone, please? Ǹjẹ́ nísinsìnyí ará? Ǹjẹ́ nísinsìnyí ará? Mo fi ń lé Ọlọ́run lọ́wọ́. Mo fi yín lé Ọlọ́run lọ́wọ́. Àti oore àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Tí ó lè gbé yín dúró. Tí ó lè gbé yín dúró. Tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Tí ó sì lè fún yín ní ìní láàrin gbogbo àwọn tí a sọ di mímọ́. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. And now, brethren. I commend you to God and to the word of His grace, which is able to build you and give you an inheritance among all them that are sanctified. Praise the Lord. Hallelujah. Praise the Lord. Hallelujah. The Lord is going to speak to us tonight on the power of the word. Ọlọ́run yóò mọ̀ bá wa sọ̀rọ̀ ní àṣálẹ̀ lórí kókó tí a pè ní agbára ọ̀rọ̀ náà. Don't forget we are talking about new beginning. Ẹ má bàa pé à sọ̀rọ̀ nípa ìbẹ̀rẹ̀ tuntun. The power of God's word for new beginning. Agbára ọ̀rọ̀ Ọlọ́run fún ìbẹ̀rẹ̀ tuntun. Mo fẹ́ kó wo ẹsẹ̀ Bíbélì yẹn dáadáa. Ohun àkọ́kọ́ tí Pọ́ọ̀lù ń sọ ń bẹ̀ yẹn ni wípé mo fi yín lé Ọlọ́run lọ́wọ́ first he has committed us so he has commended unto God. ó fi wá Ọlọ́run lọ́wọ́. And the second person he has committed unto the word. Ó fi wá lé ọ̀rọ̀ lọ́wọ́ lẹ́ẹ̀kejì. He has committed unto God. Wọ́n kọ́kọ́ fi wá lé Ọlọ́run lọ́wọ́. And he has committed unto the word. Ó tún wá fi wá lé ọ̀rọ̀ lọ́wọ́. In other words, sọ fún wa wípé láti ṣe rere rẹ láti gòkè rẹ I am transferring you to God. Mo ṣe mo ń gbé ọlé Ọlọ́run lọ́wọ́ mo sì ń gbé ọlé ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀rọ̀ orí ọ̀fẹ́. Now kí ni kí ni nǹkan kí ni àwọn méjèèjì máa ṣe? Now he said I commend you to God and to the word of his grace which is able to build you. Sọ̀rọ̀ ohun àkọ́kọ́ tí ó kọ́kọ́ ṣe ni pé to build us láti gbé wa ró. To gbé ènìyàn to build I think I prefer the English to build ẹni tó bá mọ̀ bọ́ ṣe ń kọ́lé. Tí wọ́n bá ń kọ́lé lọ pé bá ti gbé blọ́ọ̀kì àkọ́kọ́. Ṣé orí àkọ́kọ́ yẹn ló máa wà? Tó bá gbé kejì, aṣọ àbí òní so, ẹ máa lọ sípele sípele títí to the level of perfection. Now Paul is saying, I'm wọ́n fi ọ́ lé Ọlọ́run lọ́wọ́ àti ọ̀rọ̀ orí ọ̀fẹ́ tó ní agbára láti gbé ọ̀rọ̀ tó ní agbára láti kọ́ ọ tó ní agbára láti mú ọ mú àyànmọ́ṣẹ tó ní agbára láti gbé ọ lọ síbi àlùyọ tó ní agbára láti sọ ọ́ di ọlọ́mọ tó bá jẹ́ àgàn tó ní agbára láti mú ọ kúrò ní ilẹ̀ ìpọ́njú tó mú ọ lágbára láti mú ọ dẹ́sí láti wọnú ògo to shine and shine more to build you. I am committing you unto God. In other words, No other source can, can build you. Kò sí orísun mìíràn tó lè kọ́ ọ. Am I talking to somebody? No other source kò sí orísun míì lẹ́yìn Ọlọ́run àti ọ̀rọ̀ rẹ̀. He did not say I'm committing you to prayer. It did not say I'm committing you to fasting. It did not say I'm committing you to pastor. It said I'm committing you to God. And the word of the grace to build you, which is able to build you realized under the inspiration of the of God. Paul wá jẹ́ ká mọ̀ lábẹ́ ìmísí ọ̀rọ̀ Ọlọ́run. That the word of pé ọ̀rọ̀ Ọlọ́run has the capability to make men. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára láti sọ ènìyàn di tí ó dà. Ọ̀rọ̀ Ọlọ́run ní agbára láti sọ ènìyàn di ohun tí Ọlọ́run fẹ́. Beloved, there is a system in this in this in this kingdom. There is a system in this kingdom. Àwọn ọ̀nà ìgbàṣe kan wà nínú ìjọba that build men. eléyìí tó máa ń gbé ènìyàn lórí. that people don't understand. sí àwọn ènìyàn ní òye rẹ̀. that even you know Paul the apostle that we are saying Paul apostle Paul apostle. He did not just become Paul apostle. Paul apostoli tá à ń pè lónìí tá à ń pa pé orúkọ rẹ̀ kò padà dé di Paul apostoli. He was changed from Saul to Paul. A yí ayé rẹ̀ padà láti Sọ́ọ̀lù di Paul. The word of grace turned him to Paul. Ọ̀rọ̀ orí ọ̀fẹ́ ló sọ di Paul. And he was no longer the same again. Kò wá rí ayé rẹ̀ wá rí bákan náà mọ́. Beloved. Ará. When you look at John chapter one verse one. Nígbà tá a bá wo ìwé John orí kìíní ẹsẹ̀ yìí. Let's quickly go there. Ẹ sáré gbé yẹ̀wò. John chapter one. Ní àtẹ̀sẹ̀ kan ṣe ni ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. Ẹ má kà á lọ mà. Òun náà ni ó wà ní àtẹ̀sẹ̀ kan ṣe pẹ̀lú Ọlọ́run. Nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Lẹ́yìn ra kò sì dá kan nínú ohun tí a dá. Nínú rẹ̀ ni ìyè wà. Ìyè náà sì ni ìmọ́lẹ̀ aráyé. God bless you ma. Amen. Now we say the word of God has the capacity of building men. So when you go to John chapter one. Nígbà táwọn lọ The Bible said in the beginning was the word. Don't forget yesterday we talked about God. Ẹ má bàa The Bible said in the beginning God. And now we are, we are, in, we are in John. And the, and the book of I mean the gospel according to John said in the beginning was the word. Àṣekọ́ṣe ní ọ̀rọ̀. There is no mistake there, beloved. Kò sí àṣìṣe níbí ara. The Bible says in the beginning was the word. Ìwé ni pẹ́ẹ́dà ìṣèkọ́ṣe ní ọ̀rọ̀. And the word was with God. Ọ̀rọ̀ wà ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run. And God and the word was God. Ọlọ́run sì ni ọ̀rọ̀ náà. The same was in the beginning with God. Òun náà ni owó ẹ̀ náà ti ṣèkọ́ṣe pẹ̀lú Ọlọ́run. Bible says all things are made by him. Bíbélì wá wípé nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo. Not by it. Èé ṣe nípa ohun tí kò ní ẹ̀mí. Ó ṣe jàre. Not by it. Kì í ṣe nípa ohun tí ò ní ẹ̀mí. But when we are talking about the word of God. Bẹ́ẹ̀ tí wọ́n sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Some of us know quite well that this is the word of God. Ọ̀pọ̀lọpọ̀ wa ni a ti mọ̀ dájú pé ọ̀rọ̀ Ọlọ́run ni Bíbélì ti àgbélé wọn. It is more than that. Ó tún wá jù bẹ́ẹ̀ lọ. This word of God that we are talking about here. Ọ̀rọ̀ Ọlọ́run tí à ń sọ níbí yìí. Can be published by an believer. Aláìgbàgbọ́ lè kọ́. An unbeliever can be the publisher. Aláìgbàgbọ́ lè jẹ́ ẹni tí ó kọ ọ̀rùn kan jáde. Animals spoke in this Bible. Àwọn ẹranko á lè sọ̀rọ̀ nínú Bíbélì. Unbelievers spoke here that we read. Alágbàgbọ́ ó sọ̀rọ̀ nínú tí a tí a sọ̀rọ̀. God himself spoke. Ọ̀rọ̀ Ọlọ́run fún ara rẹ̀ ó sì sọ̀rọ̀. Man himself spoke. Ènìyàn fún ara rẹ̀ ó sọ̀rọ̀. And the compilation of everything. Nígbà tí a wá ṣe àkọsílẹ̀ gbogbo rẹ̀. We call it the Bible. A pè é ní Bíbélì. And we call it the scripture. A pè é ní ọ̀rọ̀ Ọlọ́run. And we now come and say it's the word of God. Àwa ní ọ̀rọ̀ Ọlọ́run ni. But then ṣùgbọ́n. But then, ṣùgbọ́n. The word, which word are we talking about? Ọ̀rọ̀ wo gan ni à ń sọ nípa rẹ̀? Which word are we talking about? Ọ̀rọ̀ wo là ń sọ nípa rẹ̀? Go to Revelation chapter nineteen. Ẹ̀yà sínú ìwé ìfihàn orí kọkàndínlógún. Verse number thirteen. Ẹsẹ̀ ìkẹtàlá. Because the Bible refers uh, personify this word as a person. Torí Bíbélì ó pe ọ̀rọ̀ yìí, ọmọ fún mi ìrí ènìyàn. God bless you. Ó fi ṣe ìrí ènìyàn. He personizes. Revelation nineteen thirteen. A sì wọ̀ ọ́ ní aṣọ tí a tẹ̀bọ inú ẹ̀jẹ̀. A wọ̀ ọ́ ní aṣọ tí a tẹ̀bọ inú ẹ̀jẹ̀. A sì ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. À ń pe orúkọ rẹ̀ ní ọ̀rọ̀ Ọlọ́run. Ta ló lè sọ fún mi ta là ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí? Anybody? Jésù. Jésù là ń sọ̀rọ̀ ẹ̀ níbẹ̀ yẹn. So when you are word of God. Nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run. We are referring to number one, Jesus. Ohun ẹni àkọ́kọ́ tí a sọ nípa rẹ̀ ni Jésù Kristi. We are referring to Jesus as number one. À ń sọ nípa Jésù Kristi gẹ́gẹ́ ní àkọ́kọ́. If you look at Genesis chapter one. Bí a bá wọ ìwé Genesis chapter one. The Bible refers to him as light. Bíbélì ó ó tọ́ka rẹ̀ gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀. God did not create anything until command the light to come. Ọlọ́run ò dá nǹkan ohun àyàfìgbà tí ó kọ́ pàṣẹ kí ìmọ́lẹ̀ kó jáde wá. So the light came. Ìmọ́lẹ̀ sì wá. And then the creation of the world. Lẹ́yìn ìgbà yẹn ni ìṣẹ̀dá bẹ̀rẹ̀. Now this Bible now is John now said the same was in beginning with God. Ṣé Jọ̀ọ́nù wá wí pé òun náà ló ti wà ní àbìkẹ́ kọ́ṣẹ́ pẹ̀lú Ọlọ́run? The word was with God in the beginning. Ọ̀rọ̀ ó ti wà pẹ̀lú Ọlọ́run láti ẹ̀pẹ́ kọ́ṣẹ́ wá. He said all things were made by him. Ó wá nípasẹ̀ rẹ̀ ní adá ohun gbogbo. And without him was not anything made that was made. Kò sí a kò sì dá nǹkan nínú tí a ti dá. So there was nothing created outside Jesus. Kò wá sí ohunkóhun tí a dá lẹ́yìn Jésù. There is nothing you can become outside God and Jesus. Ó lè da ohunkóhun láìbá Ọlọ́run tàbí àti Jésù. No destiny outside Jesus. Kò sí àyàmọ́ kankan lẹ́yìn Jésù. No breakthrough outside Jesus. Kò sí ìṣẹ̀lẹ̀ ìyanu kankan lẹ́yìn Jésù. No fruitfulness outside Jesus. Kò lè sí ìṣèso láìsí Jésù. No ministry outside Jesus. Kò sí iṣẹ́ ìránṣẹ́ láìsí Jésù. No success outside Jesus. Kò sí àṣẹ ẹ̀rí kankan láìsí Jésù. No certificate outside Jesus. Kò sí ìwé ẹ̀rí kankan láìsí Jésù. Somebody may be there be asking me. Ẹnìkan lè wà níbẹ̀ kó máa bí nílẹ̀ Am I a Christian and yet I have a certificate? Ṣé mo jẹ́ Kristẹni mo sì tún ní ìlú ẹ̀rí? My beloved the Bible said, ó tàn bí ọ̀rọ̀ tó bá dalẹ́ kí ni ó ṣe? I want to congratulate you because you have Jesus. Mo fẹ́ kí ẹ kú oríire tí o bá ní Jésù. But know how to make use of him. Ṣùgbọ́n mọ bí a ti lò If the Bible says nothing is created outside him. Torí bẹ́ẹ̀ ni lẹ́yìn rẹ̀ a ò dá ohunkóhun mọ́. If the Bible says nothing is created outside him. Bíbélì wa Bíbélì bá sọ wípé a ò dá ohunkóhun lẹ́yìn Jésù. So it is with him everything was created. Àjẹpẹ́ pẹ̀lú rẹ̀ ni a dá ohun gbogbo. Then you need to respect him. Ó sì yẹ kó o fi ọ̀wọ̀ fún. If you need to respect him. O nílò láti fi ọ̀wọ̀ fún. If the Bible is telling us that all things were made by him and without him was not anything made that was made. Bí Bíbélì bá fìdí rẹ̀ múlẹ̀ fún wa wípé nínú rẹ̀ lé Adáhùn gbogbo àtìlẹ́yìn rẹ̀ kò sí ohunkóhun tí a dá. In other words, this farm or whatever we are see cannot grow outside the wall. ìyẹn wá túmọ̀ sí pé ohunkóhun tí a lè rí nínú ayé kò lè dàgbà láìsí ọ̀rọ̀ náà. we cannot stand the way we are standing outside the wall. láìsí ọ̀rọ̀ náà a ò lè dúró bá a ṣe dúró yìí. we cannot do anything outside the wall. kò sí ohunkóhun tí a lè ṣe lẹ́yìn ọ̀rọ̀ náà. so if you are seeking for a new beginning. bí o bá wá ń wá ìbẹ̀rẹ̀ ọ̀tun ara. you recognize this word. O gbọ́dọ̀ ṣe ìdámọ̀ ọ̀rọ̀ yìí. You need to be jointed with this word. O gbọ́dọ̀ sọ ara rẹ pọ̀ mọ́ ọ̀rọ̀ náà. You need to acknowledge this word. O gbọ́dọ̀ ṣe ìdámọ̀ ọ̀rọ̀ náà. There is power in the word. Agbára ó wà nínú ọ̀rọ̀ náà. Without the word you are nothing. Láìsí ọ̀rọ̀ Ọlọ́run kò sóhun tó jẹ́. If you dare become anything outside the word you are done for. Tó o bá ní ọ̀ ọ̀rọ̀ á gbé. The possibility of collapsing in the middle of your age is hundred percent. Ó ṣeé ṣe fún ọ láti ṣubú ní àárín ìgbọ́jọ ayé rẹ. Because the word is the pillar that holds his own people. Nítorí ọ̀rọ̀ ó ní òpó tó gbé àwọn ènìyàn rẹ̀ ró. So dearly beloved. Ẹ̀yin ará. We are talking about the power of the word in making a new beginning. À ń sọ nípa agbára ọ̀rọ̀ náà ní níní ìbẹ̀rẹ̀ ọ̀tun. Please acknowledge that fact today. Jọ̀wọ́ ṣe ìdámọ̀ òtítọ́ yìí. That there is nothing you can become outside the word. Pé o kò lè dá ohunkóhun láìsí ọ̀rọ̀ ọ̀dọ́ rẹ̀. Paul has emphatically said it. Bọ́ọ̀lù wọ́n ti sọ ọ́

lórúkọ jésù kristi ọwọ́ tó ń retí yẹn ọlọ́run kó já wọn bọ́. ọwọ́ olúwa fúnra rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run fúnra rẹ̀ tí ń ṣe jésù kristi ó yá kó gbé ọ lọ sí ibi. ṣàmì yẹn dáadáa ṣàmì yẹn dáadáa again, there are about four things, but let me show you another way. Ẹ̀jẹ̀ ká tún kí tún fi nǹkan mí rù. That indicates the word of God. Eléyìí tó ṣẹ̀tọ̀ wọ́n. Isaiah fifty five verse number eight. Ìwé Ìsàyà orí karùndínlọ́gbọ̀n ní àádọ́ta. Isaiah fifty five verse eight. Àìsáyà orí karùndínláàdọ́ta ẹsẹ̀ ìkẹjọ. Is anybody reading this a popular scripture? Nítorí èrò mi kì í ṣe èrò yín. Èrò mi kì í ṣe ti. Bẹ́ẹ̀ni ọ̀nà yìí kì í ṣe ọ̀nà mi. Èrò mi kì í ṣe èrò yín bẹ́ẹ̀ ni ọ̀nà mi kì í ṣe ọ̀nà yín. So the word of God again is the talk of God. Ọ̀rọ̀ Ọlọ́run bákan náà tún jẹ́ èrò Ọlọ́run. Jeremiah twenty nine verse eleven. Ìwé Jeremiah rí kọkàndín ní ọgbọ̀n ẹsẹ̀ ìkọkànlá. Èrò tí mo ní sí yín. Nítorí èmi mi èrò. rere, èrò àlàáfíà láti mú wa dé gbo òpin tó dájú. In other words, God has a thought in his mind for us. Eléyìí túmọ̀ sí pé Ọlọ́run ní èrò mi fún wa, ó ní kan fún wa. So the word of God is the thought of God. Ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ èrò Ọlọ́run. What he has for you and I. Ohun tó ní fún ọ àti fún mi. Mo gbàdúrà fún ọlọ́rùkọ Jésù Kristì. Ohun tí Ọlọ́run ní fún ayé rẹ yóò gbé jáde nínú ọ̀rọ̀. Mo ní yóò gbé jáde nínú ọ̀rọ̀. Some of us are looking for result. Àwa kan àwa èsì. We are looking for end product. Àwa nǹkan kan tí ó jáde. We don't want to go through that process. Ṣùgbọ́n a ò fẹ́ tẹ̀lé àwọn ìgbésẹ̀ possible in this kingdom without going through the process. Kò ṣeé ṣe fún èsì láti jáde wá láì tẹ̀lé àwọn ìgbésẹ̀. If you look at Joshua chapter one verse number eight. Ṣé a bá wo ìwé Joshua ní kìíní ẹsẹ̀ ìkẹjọ? If anybody is there, let him read for us. Bí ẹnikẹ́ni bá wà níbẹ̀ kó kà fún wa. It's a process. Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ. Ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ. Ǹjẹ́ ìwọ máa ṣe àṣàrò nínú rẹ̀? Number one ìwé òfin ò gbọ́dọ̀ kúrò lẹ́nu rẹ nọmba two ìwọ máa ṣàṣàrò. nínú rẹ̀ ní ọ̀sán. ẹ̀hẹ́ nọmba three. àti ní òru kí ìwọ kí o lè kíyèsí. kí ìwọ kíyèsí máa ṣàkíyèsí rẹ̀ yẹn. àti ṣe gẹ́gẹ́ bí gbogbo èyí tí a kọ sínú rẹ̀. gẹ́gẹ́ bí òfin rẹ̀ yẹn. nítorí nígbà náà ni ìwọ ó ṣe ọ̀nà rẹ ní rere. nígbà náà ni ìwọ ṣe ọ̀nà rẹ ní rere. nígbà náà ni yóò sì dára fún ọ. hallelujah. hallelujah. that's the process. Ìgbé ìgbé ìgbésẹ̀ kan ni àwọn ìgbésẹ̀. That is the process. Àwọn ìgbésẹ̀ kan ni. Ìwé òfin yìí kò gbọ́dọ̀ kúrò ní ẹnu rẹ̀. Ìwọ máa ṣàṣàrò nínú rẹ̀ lọ́sàn-án àti lóru. Ìwọ máa kíyèsí láti máa ṣe òfin inú rẹ̀. Nínú rẹ̀ ni ìwọ ṣe kí ni ìwọ ṣe rere tí yóò sì dára. Many of us want to get to that end product. Ọ̀pọ̀lọpọ̀ la fẹ́ ní ìpele ibi tí ó lè sí ṣùgbọ́n ikọ̀ láti ṣàkíyèsí ìgbésẹ̀ kìíní ìkejì àti ìkẹta. There is power in the word. Agbára wà nínú ọ̀rọ̀ náà. Sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé agbára wà nínú ọ̀rọ̀. Agbára wà nínú ọ̀rọ̀. Sọ̀rọ̀ dáadáa pé agbára wà nínú ọ̀rọ̀. Agbára wà nínú ọ̀rọ̀ náà. Ẹni àyànfẹ́ ó ti place value on the word of God. Ó dìgbà tó bá fi ìdíyelé sí orí ọ̀rọ̀ Ọlọ́run. Until you place value in the, on the word of God. Nígbà tó bá tó fi ìdíyelé lé ọ̀rọ̀ Ọlọ́run lórí. You may not get there. O lè má dé bẹ́ẹ̀. We have God and women of God. A ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run lọ́kùnrin àti lóbìnrin. Respectively and speaking humbly. Wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú humility. Pẹ̀lú ìgbógbó ìrẹ̀lẹ̀ ọkàn. It is when they are going to the altar they start scrapping on the pages of the Bible. Nígbà tí wọ́n wá dé eh, eh, orí pẹpẹ, wọ́n bẹ̀rẹ̀ sí ní. Nígbà tí wọ́n bá fẹ́ lọ sórí pẹpẹ, ìgbà yẹn ni wọ́n máa sáré wá ibì kan tó tó tó máa ṣe tó ṣe gbàdúrà délé. Ibẹ̀ ni wọ́n lọ. No, things are not done that way. Kò bí wọ́n ṣe ń ṣe nìyẹn. You must possess the capability of sitting with the world. O gbọ́dọ̀ ní oore ọ̀fẹ́ láti máa jókòó tí ọ̀rọ̀ náà. Getting understanding of the word of God. Ó máa ní òye ọ̀rọ̀ Ọlọ́run. If you are asked to come to church time every time is not because they want to gather uh, offering. Nígbà tí wọ́n ní kó máa wá sínú ilé ìjọsìn fún wọn ìgbà kò ń ṣe wípé kò ń ṣe tí wọ́n bá wá gbà. Don't it is habit in most places. Lóòótọ́ àṣà àwọn kan nìyẹn. They say the present you don't come before God empty. Lóòótọ́ wọ́n sọ wípé má wà síwájú Ọlọ́run lọ́wọ́. So anytime you come bring offering. Gbogbo ìgbà tó bá ti wá gbọ́dọ̀ mọ̀ ọ́ lọ́wọ́. But God has not ordained you to be like that. you there for people every believer. gbogbo onígbàgbọ́. Psalm one oh seven verse number twenty. Ìwé Sáàmù orí kan orí kejì. God has a word for everybody he has a plan for. Ọlọ́run ní ọ̀rọ̀ fún gbogbo ẹnikẹ́ni tó ní ìpinnu fún. Àwọn ènìyàn. Ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀. Ó mú wọn lára dá. Ó gbà wọ́n kúrò nínú ìparun wọn. So when you are seated in gathering like this. Nígbà tó bá jókòó sínú ìpéjọpọ̀ bí èyí. And your heart is thirsty for the word of God. Tí ọkàn rẹ sì ń pọ̀ ń fún ọ̀rọ̀ Ọlọ́run. God has a word for you. Ọlọ́run ní ọ̀rọ̀ fún ọ. God has a word for me. Ọlọ́run ní ọ̀rọ̀ fún ọ. That word has the capability of transforming our life. Ọ̀rọ̀ yẹn sì ní agbára láti yí ayé wa kalẹ̀. And to give us a very new beginning. Àti láti fún wa ní ìbẹ̀rẹ̀ tuntun. But if you are waiting until prayer time. Ṣùgbọ́n tó o bá retí tó o bá retí ìgbà tí yóò is not a key. Èmi ò sọ pé àdúrà kì ṣe kọ́kọ́rọ́. But the scripture that we have just read. Ṣùgbọ́n ọ̀rọ̀ náà tí a kà náà. Made us to realize that God and the world beginning. It is by the word that the world is created. Nípasẹ̀ ọ̀rọ̀ ni a fi dá ayé. And the Bible said the world was formless before. Bíbélì wí pé ayé wà ní júùjú ní tẹ́lẹ̀. But the mention of the word. Ṣùgbọ́n màtá dárúkọ ọ̀rọ̀. They like them to shake. Àìdè ayé ayé It doesn't matter the form your life is taking now. Kò ní fi ṣe irú ipò tí ayé rẹ wà báyìí. It doesn't matter whether your life is formless or otherwise. Kò ní fi ṣe bóyá ayé rẹ lójú tàbí bóyá. The power of the word has the capability to do it. Agbára ọ̀rọ̀. you. The power of the word has the capability to change you. Agbára ọ̀rọ̀ ó ní agbára láti yí ìpadà. In as much you did not miss your own word. Níwọ̀n ìgbà tí o bá ti pàdánù ọ̀rọ̀ tí. In as much you did not miss your own word. Nígbà tí o bá ti pàdánù ọ̀rọ̀ rẹ. Psalm one hundred oh five verse seventeen to twenty-two. I want us to quickly look at a man there. Psalm one hundred oh five verse seventeen to twenty-two. Ó rà fún ẹgbẹ́ wọn síwájú wọn. Ẹ jọ ẹ kí a fi sùúrù ká. That's a very good example of one of the people that the world deliver. Psalm one oh everybody open. Ó rán ọkùnrin kan lọ síwájú wọn. Ó rán ọkùnrin kan lọ síwájú wọn. Listen to that your situation may be like that. Máa fetí sí èyí ó lè jẹ́ pé irú ipò tí wọn náà wà nìyí. Àní Jósẹ́fù tí a tà ní ẹrú. Àní Jósẹ́fù tí a tà ní ẹrú. Ẹsẹ̀ ẹni tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ pa lára. Yéè ẹsẹ̀ ẹni tí wọ́n fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ pa lára adé nínú irin. Títí ìgbà ọ̀rọ̀ rẹ̀ dé. Títí ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dé. Ọ̀rọ̀ Olúwa dán an wò. Ọ̀rọ̀ Olúwa dán an wò. Ọba ránṣẹ́. Ọba ránṣẹ́. Wọ́n sì tú sílẹ̀. Wọ́n tú sílẹ̀. Àní ìjòyè àwọn ènìyàn. Ó sì jọ̀wọ́ rẹ̀ lọ́wọ́. Ó fi jẹ Olúwa ilé rẹ̀. Ó ti tó mà. This is a person that was in, that, that was in the ẹnìkan nìyí tí ó wà nínú túbú. Genesis did not make us understand that he was, that he was chained. Eh, Genesis ò jẹ́ kó dìbò fún wa wípé a fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé. Ṣùgbọ́n Bíbélì inú sáwùú jẹ́ ká mọ̀ pé a fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ dé. Apálára adé nínú irin. Now verse number nineteen ṣe títí ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dé. So ìgbà tí ọ̀rọ̀ rẹ̀ dé, ìgbà yẹn la tó tú sílẹ̀, ìgbà yẹn ló tó lọ sínú ògo ó sọ tẹ́lẹ̀ sínú ayé ẹnìkan lónìí tí a dè ọ nípa ọ̀rọ̀ tiẹ̀ wàá gba ìtúsílẹ̀. But it doesn't kò bá rí ọ̀rọ̀ tí ẹ̀ gbà kí ni ò bá ṣẹlẹ̀. a jẹ́ pé ó wà nínú ìdè síbẹ̀. many of us we have missed our word several times. many a times we have lost the word. ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti sọ ọ̀rọ̀ yẹn. the opportunity by now o ti o ti tẹ́lẹ̀ wa kọjá. the church does not mean you understand the word. kó o wà nínú ìjọ òtúmọ̀ sí kó o ní òye ọ̀rọ̀ náà. the sitting in the congregation of the state does not mean your ears are open. pé o jókòó sí àwùjọ àwọn ènìyàn mímọ́ kò túmọ̀ sí pé a ṣí ọ̀rọ̀ ẹ̀dí. it mean that your eyes are open. kò túmọ̀ sí pé ojú rẹ̀ ṣí. many people are seated in the congregation of the state and yet they miss their word. ọ̀pọ̀lọpọ̀ ló jókòó sí àwùjọ àwọn ènìyàn mímọ́ síbẹ̀ wò rí ọ̀rọ̀ to you. And you will hear your own word. I said you will hear your own word. I said you will hear your own word. The dead hear the word of God. Àwọn òkú gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Òkú gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní ó sọ̀rọ̀ níbojì. Òkú gbọ́ ó dìde. Òkú alàyè nìyẹn. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ pálàyè nìyẹn. Alàyè. dìde ó lórí létí odò bẹ́sàìdà aláàánú ẹgbà gba àwòsàn ògo rẹ rèé o ọlọ́run alágbára lórúkọ jésù wá gbọ́ ọ̀rọ̀ tí. lásàrù ti kú ṣùgbọ́n etí ẹ̀mí ẹ̀ sì là láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ó sì gbọ́ ọ̀rọ̀ náà lásàrù jáde wá. wàá gbọ́ ọ̀rọ̀ tiẹ̀ lálẹ́ yìí gbogbo ọ̀rọ̀ tó o ní láti gbọ́ kí ṣẹkẹṣẹkẹ ayé ẹ tí wàá gbọ́ lórúkọ Jésù mo ní wàá gbọ́ lórúkọ Jésù ọkùnrin tí odò Bethsaida in John chapter five verse number five thirty eight years ọ̀rọ̀ tí ẹ jáde sí bí àkété rẹ and immediately the Bible say ìyàwó tọ́jú tàbí àgbẹ̀rẹ̀ wípé ó sì dìde. sometimes ago years back ní ọ̀pọ̀lọpọ̀ ọdún dẹ̀sẹ̀ yìí. very close to twenty years. ó fẹ́ tó bí ogún ọdún báyìí. I will not been making mistakes. bí mi bá ṣe àṣìṣe. a man of God was preaching and I heard that word. ìránṣẹ́ Ọlọ́run kan wà sí mo sì gbọ́ ọ̀rọ̀ náà. and I that he belong to one particular sister I quickly I that he was not sitting there. He was not cool by that time. mo rí pé ọ̀rọ̀ yẹn arábìnrin kan ló ní kò sì sí ní àwọn ìṣẹ́jú ọ̀rọ̀ náà. ó wá sọ fún ọ pé ẹgbẹ́ ọ̀rọ̀ yìí.

ó ti líìsì ọ̀rọ̀ tiẹ̀. Ọlọ́run kì ṣe bí èèyàn. Aya máa ń mú àròrè ọ̀fẹ́ gbà mí tí a tọ̀ ọ́ wá lẹ́lẹ́ẹ̀kejì. Hallelujah. Hallelujah. Bí áńgẹ́lì yẹn kọ́ tó padà rán wá, kì ṣe gbogbo èèyàn lárí àánú bẹ́ẹ̀ gbà. ẹ̀ ò sí bẹ́ẹ̀ ọkọ ẹ̀ áńgẹ́lì yẹn tó padà wá. Bí ọba sọ fún Ọlọ́run á tún padà wá tí ọba padà wá kọ́. sọ pé lórúkọ jésù etí mi yóò gbọ́rọ̀. lórúkọ jésù etí mi yóò gbọ́rọ̀ tèmi. ó sàmì dáadáa. lórúkọ jésù mo ní etí rẹ̀ á gbọ́rọ̀ tiẹ̀. bẹ́túmí ìwé díẹ̀ ò di bíbélì kọ́ rí <laughs> jésù rí I thank God may test you nígbà mi ọlọ́run lè dán o and Jesus just and this man was saying Jesus son of David. Jesus son of David have mercy on me fún mi jésù ọmọ dáfídì ṣàánú fún mi. àwọn ènìyàn tó yí ká àwọn sọ fún sọ pé àwọn ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ kò ṣe torí ẹ̀ ló ṣe ń lọ. bẹ́ẹ̀ wá wípé jésù dúró jẹ́ ẹ̀pẹ́ wá. ọ̀pọ̀lọpọ̀ bá a wí pé kí ó pa inú rẹ̀ mọ́. àzúmi ó jókòó síbẹ̀ kí o mọ̀ pé jésù ń kọjá lọ ó fi kojú àfọ́fọ́ láì. náà àwọn theologians jẹ́ kárí ọlẹ́sìn wípé bàbá yẹn náà fọ́ lójú so ìfọ́jú ti dìran ní family house wọn so ó ṣẹ̀ṣẹ̀ kí ọmọ rẹ̀ náà fọ́ lójú ogun wo ló ń dà ọ́ tọ́rọ̀ rẹ ò tí etí rẹ ò tí gbọ́rọ̀ ọlọ́run lálẹ́ ìwà gbọ́ tiẹ̀. àìrọ̀ mẹ́fà ìtòsí. Yeah. Number one, when the owner of the word are the spirit. Nígbà tí ẹni tó ní ọ̀rọ̀ ò bá sí nínú ẹ̀mí. Wọ́n kàn jókòó ní kò rí rẹ̀. Kò sí nínú ẹ̀mí láti gba oúnjẹ ẹ̀mí mọ́. Wọ́n kàn rò pé àwọn èèyàn kan jókòó wọ́n kàn máa pariwo lórí microphone. Ọ̀rọ̀ yẹn wà fún ọ. Ìbámu ṣe ó rán ọ̀rọ̀ rẹ̀ ó fún wọn lára dá. Sọ ìwọ tó wá sínú ìpàdé ọmọ sọ pé don't be a spectator. Má jẹ́ olùwòran. Àtàlọ́wọ́ tí wọ́n ṣe bẹ̀ náà wá sínú ìpàdé wá sínú abẹ́ ọ̀rọ̀ láti gba nǹkan tí a kọ́kọ́ wá ní ìkánṣe tí ìfọ̀ ọ̀bá sí ọ̀nà wọ́n sọ̀rọ̀ pé àní ìkọ̀kọ̀ ṣe ní kọjá ọ̀rọ̀ ṣùgbọ́n mi ẹyẹ ìtọ́rọ tó ní mo gbéra ọ̀nà pípa nǹkan ṣe ọ́. Gbogbo máa jókòó náà. etí àgbọ̀ tiẹ̀ lálẹ́ tí pàdé yìí tó parí ọlọ́run arán ọ̀rọ̀ rẹ̀ jáde. to the owner of the world they are not in the spirit to receive the word. nígbà tí àwọn tó ní ọ̀rọ̀ bà sí nínú láti gba ọ̀rọ̀ náà. they may be sleeping. wọ́n lè máa sùn. their heart may be far away. ọ̀pọ̀ àwọn lè ti rìn jìnnà lọ́wọ́. will be looking at this world. ọ̀pọ̀lọpọ̀ tẹ̀ máa yá dá wọn wò. ọjọ́ ti lọ. nígbà tí àwọn ọmọ bá sì fi dé ọjọ́ ti lọ. 对 gbogbo ábíìtì tí ò ní ọ̀rọ̀ ọlọ́run ó kọ sí olórúkọ jésù ọlọ́run á gbà lọ́wọ́ ẹ̀. the owner of the world is not in the spirit. kò yọ ẹnikẹ́ni sílẹ̀ kò yọ pásítọ̀ náà kò yọ ẹnikẹ́ni sílẹ̀ gbogbo wa ló bá wí. Sọ́pẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ bí kí á fò náà. Ṣára. New beginning is not easy. Ìbẹ̀rẹ̀ ọ̀tún tó dọ̀gbọ̀ kò ṣe fún wa. Kí Pétérù tó ní ìbẹ̀rẹ̀ ọ̀tún wọn gbọ́ ni o. Ẹ gbọ́ sí Pétérù sọ, ó ní àtà Ó ní nípa ọ̀rọ̀ rẹ. Yóò bá gbọ́ odidi. ọkọ ti wá wá wá mi ò àrí ìkàkà tí sínú ọkọ ti wá wá mi ṣùgbọ́n àtà ìwọ̀. ọ̀nà nítorí ọ̀rọ̀ rẹ. ìhóná òwúrọ̀ ó wà láì pápọ̀ síbẹ̀. lórúkọ Jésù ò ní number two. some receive the word as the word of man. àwọn kan gba ọ̀rọ̀ náà àti ọ̀rọ̀ ènìyàn. wọ́n gbà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn especially wọ́n bá ti rí ọmọ kékèké àwọn tó àwa obìnrin àwọn obìnrin mọ̀ dáhùn ní obìnrin ilé ọmọdé yìí dáwọ̀ lélẹ̀ yìí dáwọ̀ ló gbọ́ pé dáwọ̀ ló láyé tó tó pé máa ti tó. sẹ́sọ̀ lára àdá tó kú ọ̀gbẹ́ ní ọkọ̀ wọn láti sọ. tọ́lọ́run bá fi ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ sọ. sọ̀rọ̀ sókè. fáyọ̀ lè tẹ́nu ẹ̀ kò sí wéré ọ̀là sọlámù yàgbà lọ́pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn two thousand two thousand and two ní abẹ́ògùn ọdún I was invited to a prayer mountain. wọ́n pè mí sí orí òkè kan. by the grace of God after the ministration. nípa orí ọ̀fẹ́ lọ́rùn lẹ́yìn iṣẹ́ ìrìnsẹ́. wọ́n lọ sọ́kò sí ìsàlẹ̀ àpáta everybody talk am. àwọn ìrìn kò mo ti lọ. 我参全部强干。 ní àwọn àdúrà wọ̀nyí tó lọ́run ṣẹ̀ṣẹ̀ pé ọ̀yọ̀ wọ́ọ̀tà kan kúrú ni bí àgbà ti wà lọ́dọ̀ ti gbé àgbà pásítọ̀ wọlé náà ṣe kọ́kọ́ sí àhà. títí ọ̀rọ̀ rẹ fi kọjá rẹ ọmọ àná mọ́. dáná kọrin ẹ̀yẹ náà wọlé lè takọ ẹgbẹ́ microphone lé lọ́wọ́ ah, nígbà tí wọ́n bá ti gba ọ̀rọ̀ bí ẹni èèyàn ló ń sọ ire wa pò ọ̀rọ̀ sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ má gba ọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ló sọ. má gba ọ̀rọ̀ bí ẹni pé ènìyàn ló sọ. Acts chapter twenty four verse twenty four to twenty five. ìṣe àpòsílẹ̀ orí kẹrìnlẹ̀ ní ogún. ẹ jẹ́ ká múra nítorí àkókò rẹ̀. Acts twenty four twenty four to twenty five. Somebody refers to Thessalonians two thirteen. Which one are you reading, sister? First Thessalonians two thirteen. Somebody. First Thessalonians two thirteen nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. nítorí èyí ni àwa ṣe ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run. pẹ̀lú ní àìsinmi. pẹ̀lú ní àìsinmi. pé nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa. nígbà tí ẹ̀yin gba ọ̀rọ̀ tí ẹ̀yin gbọ́ lọ́dọ̀ wa. àní ọ̀rọ̀ ọlọ́run. àní ọ̀rọ̀ ọlọ́run. ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn. ẹ̀yin kò gbà á bí ẹni pé ọ̀rọ̀ ènìyàn Ọ̀wọ́ ẹnìkan níbẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn twenty twenty one twenty four yẹn. Felix dé tí òun ti dá dúró sílẹ̀ obìnrin rẹ̀. Ti ṣe jù. Ó sì ránṣẹ́ pé Pọ́ọ̀lù. Ó sì gbọ́ ọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ nípa ìgbàgbọ́ nínú Kristi Jésù. Bí ó ti ń sọ àsọyé nípa ti òdodo àti àìrékọjá àti ìdájọ́ tí ń bọ̀. Ah. ẹ̀rù bà Felix. ó sì dáhùn wípé ah. máa lọ nísinsìnyí ná. máa lọ nísinsìnyí ná. nígbà tí mo bá ní àkókò tí ó wọ̀. nígbà tí mo bá ní àkókò tí ó wọ̀. èmi ò ránṣẹ́ pè ọ́. èmi ò ránṣẹ́ pè ọ́. kò rí pé ọ̀rọ̀ Ọlọ́run ni wọ́n bá òun sọ. ó rò pé Paul ló ń sọ̀rọ̀ ó máa lọ nígbà yẹn nìbàdàn ní ìgbàlà nígbà yẹn nìbàdàn ní ìdáǹdè. level tí ẹ bá kó ayé rẹ̀ tí ẹ bá gba ogún ìní rẹ̀ lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó rí Pọ́ọ̀lù gẹ́gẹ́ bí ènìyàn lásán. ó gba ọ̀rọ̀ ọlọ́run lẹ́nu Pọ́ọ̀lù bí ẹni pé Pọ́ọ̀lù ló sọ̀rọ̀ ayé ẹ̀ kò lójú tó. sọ pé ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ pé wàá lọ sí next level tipátipá. ẹ̀kẹta Some make mockery and rebel against the word. Àwọn kan kẹ́gàn wọ́n sì ṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Some make mockery and rebel against the word. Wọ́n kẹ́gàn wọ́n sì ṣọ̀tẹ̀ sí ọ̀rọ̀ Ọlọ́run. Sọ́ńbẹ̀ Adé ń sọ̀rọ̀ ìta gbọ́dánà náà náà tún sọ. Ṣèbí mo gba ilé ìlọ́sẹ̀ tó kọjá àwọn kọmitì after kọmitì ìmọ̀lẹ̀ yìí ìgbìmọ̀. òbí ilé ìgbìmọ̀ wọn ìgbà tó kún wọn sọ ilé yìí àgọ́ ó wà lára wọn sọ. ìjọba pé ọ̀rọ̀ ọlọ́run ọ̀tún ọ̀tún ni lójoojúmọ́. gba ọlọ́run gbá nínú ẹnu mi jẹ nínú rẹ̀. Torí àgbàgbọ́, torí ìdílé àgbàgbọ́ kan, ó tún fojú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà tó fojú ìwé ó dáa sílẹ̀. Ó rí dípò ọ̀rọ̀ náà. Ìwọ náà kú ẹ̀rọ ti kàn pé òun rí dípò ọ̀rọ̀. rò pé ọ̀rọ̀ ọ̀rọ̀ ènìyàn, mo rò pé ọ̀rọ̀ ẹ̀sùn àti ìgbà mo rò pé ọ̀rọ̀ pásítọ̀ ọ̀rọ̀ ọmọ pọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba tó kàwé àyè wàhálà àdúgbà mo ní wàhálà àdúgbà. wara anụkwa èṣù lè di etí rẹ sí ọ̀rọ̀ rẹ. ṣùgbọ́n ohun tí mo ní èyí ni mo fi fún ọ ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì dìde kí o sì máa rìn. ó sì fà á ní ọwọ́ ọ̀tún òdìdé rẹ̀. Thank you.

ìbẹ̀rẹ̀ ọ̀tun tó fún ọ ní ìmọ̀ràn orí burúkú ọlọ́run á yà yín. ọ̀rẹ́ ni ẹnikẹ́ni tí ìbá jẹ́ mọ́ Amen. Rise on your feet. Dìde lórí ẹsẹ̀ rẹ. Lọ send my word. Ọlọ́run rán ọ̀rọ̀ mi sí mi. Send my word. Jẹ́ kí ọ̀rọ̀ mi kó jáde sí mi. Send my word. Jẹ́ kí ọ̀rọ̀ mi kó tọ̀ mí wá. Ọ̀rọ̀ tèmi gangan. Olúwa rán sí mi lálẹ́. Ṣo fẹ́ gbàdúrà ṣá? Ǹjẹ́ mọ̀ pé ayé ẹ̀ ò bẹ́ ká fi Pétérù? Àná ayé ẹ̀ ò dẹ̀ tí wọ́ọ̀sì tó ti Pétérù. Ẹni tí ò rí lé padà sí ṣùgbọ́n tí ọ̀rọ̀ tiẹ̀ lọ ba létí odò kí ló ṣe ọ́ tí ọ̀rọ̀ ò lè wòsàn kí ló dé bá ọ́ tí ọ̀rọ̀ ò lè gbà ọ́ ohun tí mo mọ̀ lálẹ́ yìí wípé ẹnìkan wà níbí ò lè lọ láì gba ọ̀rọ̀ tó. ṣùgbọ́n jẹ́ kí ọkàn rẹ sọ mọ́ ọ̀run ó ní èrò tí mo ní sí èrò rere èrò àlàáfíà láti mú ọ dé òpin tó dájú ní ẹgbẹ́ yẹn ìtàn expected end God wants you to get. ẹni pé ọ̀pọ̀ tó wà sọ́run sapọ̀ òde. you can failure. Kò yẹ kó o kú gẹ́gẹ́ bí ẹni tó kùnà. And you cannot afford to die a failure. Kò yẹ kó o kú gẹ́gẹ́ bí ẹni tó kùnà. You cannot afford to die without achieving destiny. Kò yẹ kó o kú lẹ́jẹ̀ kó o ní ìmúṣẹ àyàwó. It is not the plan of God for you. Ẹ ẹ ṣe ìpinnu náà. And that's why I say you should pray that prayer. Ìdílé tí mo fi ní kó o gbà ní àyè. Bí ayé mi ò ní lọ bí èṣù ti kọ̀wé ẹ̀. Mo fẹ́ kó di ẹnìkan lọ́wọ́ mú. Kó gbàdúrà fún ara rẹ̀ tẹ́lẹ̀ ọba ti gbàdúrà jáwọ́ ẹ̀ lára ẹ̀ ṣùgbọ́n jẹ́ kójú ẹ̀ dì kó máa wo ọ̀run olúwa ọ̀rọ̀ tèmi sí mi báyìí báyìí báyìí báyìí báyìí. I was telling somebody I said the Lord told me that he's going to put in a position that no African person has occupied. He said, eh? Gbọ́dọ̀ ipò kan nínú ilẹ̀ Áfíríkà. He said, eh? ó ní. I said the person that connected you and tó tó fọ ní líǹkì yẹn á tún máa jowú ẹ torí pé wàá ju ẹni yẹn lọ. ó ní ẹ mo ní yẹ ó ní kí wàá ní báyìí mo ní yẹ ẹni tó ń introduce Joseph sí àwọn ṣé sáré kọ́lẹ̀ ó sáré kọ́lẹ̀ ó sáré kọ́lẹ̀ ó ní mọ́mí ẹ̀ máa fi gbàdúrà ọ̀rọ̀ ẹnìkan ní ìlú ìlú ẹni tó máa. ọ̀rọ̀ ẹnìkan nìyẹn ní ìlú. ipò tí ẹnìkan ò wọ́n kú páì ní ọlọ́run á gbé ọdẹ lọ. ẹni tó introduce ẹ síbẹ̀ wàá jù lọ lórúkọ. dí ẹnìkan lọ́wọ́ mú ó sọ fún ọlọ́run pé olúwa rán ọ̀rọ̀ tèmi sí mi kí ìpàdé yìí tó parí rán ọ̀rọ̀ tèmi sí mi ó ní ìwọ ò ní kú ó ní ọ̀rọ̀ mákùkọ́ kò sẹ́ni tó wáyé tí ò ní kú o ó mì pé kò gbà nìyẹn ó ní kí yóò sí àgùn kankan nínú ilé mi ó ní kí n lè at what ó ti gba ká mú tòun. ó mì ko kò gba mi gbogbo àwọn tó ń fi ṣe àwọn ará ibi tó ń wò nígbà lára ìlú ara kan ó ní eléyìí tó ń bá àwọn èèyàn kọjá ìtàn fi ará ó ní children science and wonder ó ní tó ń jalè ìjọ wo ni ó ṣàn. ó ní arise and shine for thy light has come only which light. kò rí kankan àgbàdúrà fẹ́ni tó dì mí olúwa rán ọ̀rọ̀ tiẹ̀ sí lálẹ́ ọjọ́ ń lọ ẹ̀mí mímọ́. ìpàdé yìí ti fẹ́ parí ọ̀la ni o but this time tomorrow we have rounded up. olúwa rán ọ̀rọ̀ tiẹ̀ sí lálẹ́ yìí ó ti pàdé tó parí ìpàdé rẹ̀. ni mo fẹ́ bọ́ lóko ẹrú ìbáyìí. olúwa ní kí n sọ fún ọ wípé àkókò rẹ rèé. sí dáradára. Bí o ṣe fi àánú ṣètò ẹ̀ tí wọ́n gbé lọ́wọ́ sókè tipátipá, Ọlọ́run fi àánú ṣètò ẹ̀mí náà kí gbàdá ètò parí ọdún ẹ̀. Thank you.

sọnù ènìyàn bíi hánà ìbá mísì ẹ̀ tó bá yẹ kó gbéraga sí sámúẹ́lì ṣé sámúẹ́lì ni àmọ́ ẹsẹ̀ wọn ẹsẹ̀ wọn. wọ́n ní ìwọ ọ̀mùtí burúkú yìí ó ní olúwa mi mi ò mú tó ẹ̀gbọ́n ọkàn mi ni mo ń sọ̀rọ̀ sọmọ pé ìwọ náà ti bínú lórí pé bá sọ bọ̀ gbogbo ènìyàn díjú tó bá wà níbi tó mọ̀ kó o ti sọ àǹfààní kan kí mo tẹ̀lé kó o dídú fún ṣèlú wọlé ní kéèsì kí nìdí ìdíjú yìí àníkọ́ ọ̀rọ̀ ẹ ti ọ̀rọ̀ ẹ ti bọ́ sọ́pẹ́. olúwa ní tó bá wà níbí tó ti sọ àǹfààní nù ní ìgbà kan rí tí wọn náà mọ̀ wípé àkókò mi dẹ̀ nìyẹn o wọ́n mú mí ìsì ẹ̀ step out. mi ò bẹ̀ ọ́ tó bá mọ̀ pé wà níbí àǹfààní ti bọ́ lọ́wọ́ rẹ nígbà kan jọ jáde wá olúwa ní kó jáde èsè o pé ó mọ̀ pé ó ti sọ àǹfààní nínú bó ṣe gbọ́rọ̀ yẹn ló rántí. pé ah, ó tọ́ dẹ̀ ni mo sọ àǹfààní nù. mo fẹ́ kó kígbe fún àánú pé bàbá ṣàánú mi ó ní bàbá ṣàánú mi o àjàgà yìí wúwo mélèé rú bàbá. to sọ̀rọ̀ sáyé ẹ̀ báyìí kọ́lọ́run tún pè ọ́ lẹ́ẹ̀kan sí kọ́lọ́run tún sàánú mi ti sọnù kò bá dẹ̀ ti dọlọ́mọ ti pé àǹtí yẹn ìwọ ló kó bára rẹ̀ àbá ti gbé ọ̀gá ti pé àǹtí yẹn ìwọ ló para rẹ̀ láyò ah, ah. ó ní àánú mi ni kò ṣe àánú mi ni kò ṣe máa ro ta ìṣedédé mi o àánú mi ni kò ṣe ó yẹ sọ̀rọ̀ sókè sáà. one more time ago. One more time ago. The Bible says, once have you spoken, twice have I heard. That all power belongs unto you. Once again, Lolua. Once again, Oka. Once again, once again. Once again, once again. Once again, once again. Show me mercy. Show us mercy. Show us mercy. mighty name we pray. Amen. Sorrow, sinu aye re bayi. Labe maje to gbe ipe yi kale. Labe ifami ororo yan baba wa, mama wa. Ati awon iranse Olorun to ni tumo ninu Oluwa. Mo gbe o soke. So what to Olodumare? Anu oya ko soro fun. Amen. yìí ṣùgbọ́n nígbà tó jí ọkàn yìí dànù ó ní àlá ni bó ṣe ní ìsìnkú olúwa kó tọ̀ wá olúwa kó tọ̀ wá olúwa kó tọ̀ wá padà tọ̀ ìdílé mánú àwa kò ní kó padà tọ̀ wá wọ́n ní kó padà tọ̀ wá. Jesus' mighty name we have prayed. Gbogbo àwa tá a wà níbí tá a wà lábẹ́ ọ̀rọ̀ yìí, ọ̀rọ̀ kò yè ọ́. Ọ̀rọ̀ kò tún ọ ṣe. Ọ̀rọ̀ kò gbé ọrọ̀. Kọ̀ọ̀rọ̀ àánú ọ̀rọ̀ gbà. Kò yẹ Ọlọ́run lógo. Láti ìsinsìnyí lọ, ò ní downplay ọ̀rọ̀. ò ní dìtẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. O ò ní fọ̀rọ̀ Ọlọ́run lọ. O máa mọ ọ̀rọ̀ Ọlọ́run. A ó sì máa fọ̀rọ̀ gbé ọrọ̀. Kò fọ́lọ́run lókè. ṣe ń lọ mi sí mi kí ìyẹn ṣe ọlọ́run agbára ọ̀gá ògo kó sì dìbò yìí ìwà láàyè ọlọ́run láti ṣiṣẹ́ lọ kó wọnú ayé yìí ìrìbọmi ọ̀rọ̀ náà lọ́tún kó wọnú ayé yìí ìrìbọmi ọ̀rọ̀ náà lọ́tún kó wọnú ayé yìí ìrìbọmi ọ̀rọ̀ náà lọ́tún kó wọnú ayé yìí ọwọ́ ọ̀tún ọlọ́run kó dára tó bá yẹ. ìdánimọ̀ kì í ṣe ìdánimọ̀ kì í ṣe ọwọ́ ọ̀tún agbára rẹ̀ kó gbé wọ́. agbára ọ̀run náà kó dì í agbára ọ̀run náà kó náà fún mi agbára tó wà nínú ọ̀rọ̀ náà kó gbé yín sọ́tọ̀ agbára tó wà nínú ọ̀rọ̀ náà kó fún yín ní ìsọ̀tọ̀ agbára orí ọ̀fẹ́ rẹ̀ kó máa gbé yín lọ ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ kó gbé yín lọ ọlọ́run olóore ọ̀fẹ́ kó gbẹ yín lọ mo ní kó gbẹ yín lọ mo ní kó gbẹ yín lọ ẹ ó máa pọ̀ sí nínú ọgbọ́n ẹ ó máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ ẹ ó máa pọ̀ sí nínú ọgọ́.